ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Àfi ọpẹ́ ìyìn, ọlá, ìbà fún Ọlọ́run àìkú àìsà ìdìbàjẹ́. Ẹni àgbà ọjọ́ Ọlọ́run tó wà tó ń bẹ tí ó sì máa wà títí láéláé. Arúgbó kánrin kése ọba tí ń jẹ́ èmi ni má bẹ̀rù. Ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀ tó lè pa tó sì lè sọ di ààyè. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac Ọlọ́run Jacob Ọlọ́run àwọn wòlíì. Ọlọ́run Olúwaṣeyì Olúwafẹ́mi Ògùn ọ̀rúyìnká. Ẹni tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tun ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2022 23 ọjọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2023. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni ìbápàdé pẹ̀lú Ọlọ́run apá kẹrin. Ìbápàdé pẹ̀lú Ọlọ́run apá kẹrin. Ẹsẹ̀ Bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ la mú láti inú ìwé Ámọ́sì orí kẹrin ẹsẹ̀ kẹwàá sí ìkẹtàlá. Ìwé Ámọ́sì orí kẹrin ẹsẹ̀ kẹwàá sí ìkẹtàlá. Mo ti rán àjàkálẹ̀ àrùn sí àárín yín gẹ́gẹ́ bí ti Ejibiti. Àwọn ọ̀dọ́mọkùnrin yín lì èmi sì ti fi idà pa àwọn sì ti kó ẹṣin yín ní ìgbèkùn pẹ̀lú, mo sì ti jẹ́ kí òórùn ibùdó yín bú sókè wá sí imú yín, síbẹ̀ ẹ̀yin kò tíì padà sọ́dọ̀ mi,” ni Olúwa wí. “Mo ti bì ṣubú nínú yín bí Ọlọ́run ti bi Sodomu òun Gomorra ṣubú, ẹ̀yin sì dàbí ògbóná tí a fà kúrò nínú ìjóná síbẹ̀. Ẹ̀yin kò tí padà sọ́dọ̀ mi ni Olúwa wí. Torí náà, báyìí ni èmi ó ṣe sí ọ, ìwọ Israẹli, àti nítorí tí èmi ó ṣe èyí sí ọ, múra láti pàdé Ọlọ́run rẹ, ìwọ Israẹli. Torí sá ẹni tí ó dá àwọn òkè ńlá, tí ó sì dá afẹ́fẹ́, tí ó sì sọ fún ènìyàn ohun tí èrò inú rẹ̀ já sí, tí ó sọ òwúrọ̀ di òkùnkùn tí ó sì tẹ ibi gíga ayé mọ́lẹ̀. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ ẹ̀mí wa. Olùfẹ́, ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ gidigidi wípé ìdá àádọ́rùn-ún ninety percent nínú àwọn tí wọ́n lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi ni wọn kò múra sílẹ̀ fún ìjọba ọ̀run nígbà kan náà ẹ̀wẹ̀ a rí ọ̀pọ̀ àwọn olùṣọ́-àgùntàn tí àwọn náà kò wà ní ìmúrasílẹ̀ fún ìjọba ọ̀run rárá. Ǹjẹ́ bí ẹni tí ó jẹ́ olórí ìjọ kò bá sí ní ìmúrasílẹ̀ fún ìjọba ọ̀run, báwo ni àwọn ọmọ ìjọ ṣe fẹ́ máa múra sílẹ̀? Bí o bá wá ń lọ sí ilé ìjọsìn tí ó ṣe wípé nínú gbogbo ìwàásù tí ò ń gbọ́, a kò rán ọ létí nípa ìgbáradì fún ìjọba ọ̀run. Ǹjẹ́ ó yẹ kí o máa bi ara rẹ léèrè wípé kínni ò ń ṣe ní irú ilé ìjọsìn bẹ́ẹ̀? Ó bani nínú jẹ́ pé ilé ìjọsìn, ibi tí ó yẹ kí ó jẹ́ ibi ìbọ̀wọ̀ fún, kí a sì mọ̀ mọ̀ fún ìwà mímọ́, àti wá sọ di gbọ̀ngàn ibi tí a ti ń jó ijó disco báyìí, níbi tí a ti ń rí onírúurú àwọn ìmúra tí kò bójú mu, níbi tí a ti ń rí àwọn ẹ̀mí èṣù tí wọ́n fi awọ ènìyàn bora níbi tí a ti ń kọ onírúurú àwọn orin ayé dípò àwọn orin ẹ̀mí tó lè gbéni ró. Bẹ́ẹ̀ ni Sátánì sì ti mú ìgbésẹ̀ ijó màkúsà àti àwọn ijó inú ayé mìíràn, ó ti mú wọn wọ inú ilé ìjọsìn wa báyìí. Ó mú àwọn ọ̀rọ̀ orin inú ayé kan, ó yí wọn padà. Ó sì fi ọ̀rọ̀ orin ẹ̀sìn, ó fi rọ́pò wọn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ti wọ́ pẹpẹ ìwàásù wọn nílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ìwé ezekiel orí kẹsàn-án ẹsẹ̀ kẹrin sí kẹfà àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n tí wọ́n kọ̀ láti kẹ́dùn kí wọ́n sì kígbe nítorí àwọn ìríra tí à ń ṣe ní orílẹ̀-èdè yìí gbogbo wọn ni a ó parun bí jésù fún ìdí yòówù tí ó bá lè jẹ́ tí ó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn iná Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí í jó, yóò sì bẹ̀rẹ̀ sí í bẹ àwọn pẹpẹ ìwàásù àti àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wò, tí yóò sì bani nínú jẹ́ pé àwọn wọ̀nyí yóò bẹ̀rẹ̀ sí máa kú sí orí pẹpẹ ìwàásù wọn. Bí Ámósì orí kẹrin ẹsẹ̀ kọkànlá sí kejìlá ṣe sọ, bẹ́ẹ̀ náà ni Olúwa ń bi wá léèrè lónìí wípé, Kí ni ẹ̀ ń ṣe fún mi, ẹ̀yin ìran yìí? Ǹjẹ́ ẹ wá múra sílẹ̀ láti pàdé mi bí? Àwọn kan wà máa ń fi ìṣòro wọn sílẹ̀ láì mójútó títí ìgbà tí yóò fi pẹ́ jù fún wọn. Wọ́n sì tún kùnà láti ṣiṣẹ́ lórí ìṣípayá Ọlọ́run nípa ayé wọn èyí tí a fi fún wọn. Èyí ni pé àwọn wọ̀nyí wọ́n kùnà láti wà ní ìmúra sílẹ̀. Àwọn wọ̀nyí sì lérò wípé Ọlọ́run yóò kàn fagilé ètè àwọn ọ̀tá wọn bẹ́ẹ̀ ṣá. Àwọn kan yóò sì máa ronú nípa ọ̀rọ̀ náà láti ìgbà dé ìgbà, tí wọn ó sì gbàdúrà nípa rẹ̀ bóyá lẹ́ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì, nígbà tí a ó rí àwọn mìíràn tí yóò tilẹ̀ gbàgbé nípa rẹ̀ pátápátá. Ọ̀pọ̀ ni wọ́n máa ń dúró de ìgbà tí ọ̀tá bá kọlù wọ́n, kí wọ́n tó di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí máa páyà, tí wọn ó sì máa wá bẹ ìránṣẹ́ Ọlọ́run wípé kí ó gbàdúrà fún àwọn fún ìdásí láti òkè wá mo gbàdúrà pé ọlọ́run kò ní ṣe wá ní ẹni tí yóò fi ọ̀ràn rẹ̀ sílẹ̀ pẹ́ jù débi wípé ẹ̀pà kò wà ní boro mọ́ ká torí pé à ń képe ọlọ́run. Ká jẹ́ ẹni tí yóò lè képe ọlọ́run nígbà tí ó wà ní ìtòsí tá sì lè ṣe ohun tó yẹ kí a ṣe fún ìyípadà rere tí ó yẹ kí a ní ní ayé wa. Ọlọ́run wa yóò sì ràn wá lọ́wọ́. Ẹ gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti máa gbé ní ìwà mímọ́ nígbà gbogbo kí n sì máa wà ní ìmúrasílẹ̀ fún ìjọba ọ̀run ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì, n ò ní kùnà àti máa ṣiṣẹ́ lórí ìṣípayá Ọlọ́run nípa ayé mi èyí tí a fi fún mi ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ fún mi ní oore ọ̀fẹ́ láti má káàárẹ̀ àti máa kígbe sókè pè yín nínú ohun gbogbo ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Jẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì wá gbàdúrà pé ó máa gbé ìgbé ayé rẹ lọ́nà tí ó ṣe wípé ó máa wà ní ìmúrasílẹ̀ fún ìjọba ọ̀run àti pé o ò ní fi àkókò ṣòfò láti ṣiṣẹ́ lórí àwọn ìṣípayá èyí tí ó ní í ṣe pẹ̀lú ìgbé ayé rẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́-àgùntàn Ṣèyí Ogun Ọ̀rúnyìnká. Ǹjẹ́ bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe ọ́ láǹfààní tó sì jẹ́ alábùkún fún nípa rẹ̀, tó sì ń fẹ́ láti darapọ̀ mọ́ bá ìjọsìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ Ọlọ́run àti ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries tí ó kalẹ̀ sí Plot seventeen. Aminu Jinadu Close by Jimoh Odutola Street, off Eric Moro, Surulere. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀. Nígbà tí ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Bí o ti wá ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn, mo gbàdúrà pé Ọlọ́run yóò bá a pàdé ní ọ̀nà ìyanu. Yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ tí ìgbé ayé rẹ kì yóò sì rí bákan náà mọ́. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa, àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Wherever you go, I'll go. Whatever you say, Lord, I'll do. I'm available. I'm dependable. I'm reliable. Master, I'm ready. And I everybody.